الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه آه، باب وجوب الطمأنينة في الركوع والسجود أرنقى أوتياتك باب صفة صلاة النبي صلى الله عليه وسلم على إلى قرار بي النبوة محمد صلى الله عليه وسلم فيما كانوا afa al-maqdisi ọni báàbù wujubi tuma'aninati fi ruku'i was-sujud nínú àwọn tó ṣe pàtàkì lórí irun òun ni máa farabalẹ̀ lórí irun pàtàkì jùlọ ìfarabalẹ̀ lórí rukun àti farabalẹ̀ lórí ìforíkanlẹ̀ náà òun ni àwọn ahadithu tí a kà lónìí bí ibnillah ká gbọ́ mọ́tò hadithu. صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فرد النبي صلى الله عليه وسلم السلام فقال ارجع فصل فإنك لم تصلي فرجع الرجل فصلى كما كان صلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال فقال رسول الله صلى الله عليه وسلم وعليك السلام ثم قال ارجع فصلي فإنك لم تصلي ثلاثا فقال الرجل والذي بعثاك بالحق ما حسين غيره فعلمني فقال صلى الله عليه وسلم إذا كنت إلى الصلاة فكبر ثم اقرأ ما تيسر معك من القرآن ثم ارجع ثم اركع حتى تسمحين راكعا ثم ارفع حتى حتى تعتدل قائما ثم اسجد حتى تسمحين ساجدا ثم ارفع حتى تسمحين جالسا ثم افعل ذلك في صلاتك كلها باب وجوب الطمأنينة في الركوع والسجود حديث على كوكوني أني حديث أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فرد النبي صلى الله عليه وسلم الصلاة hadithu yìí ni àwọn afáà máa pè ní hadithu musii salatahu hadithu musii salatahu ìyẹn ni pé hadith anabu muhammad sallallahu alayhi wa sallam tó dá lórí ẹni tí ó kírun rẹ̀ ní kíkúkí alimusii salatahu ẹni tó kírun rẹ̀ ní ìkíkúkì tí ọba bí sífàtú sọláàtì nàbí yìí sallallahu alaihi tí a kàtá yìí tí ọba mú irú ẹni yìí irú kí lànàbì ṣe fún un bó lànàbì ṣe ṣàtúnṣe rẹ̀ òun ni ó wà nù hadith Abi Hurairah yìí. àkọ́kọ́ ẹ̀kọ́ tí afẹ́ká kọ́ ń bi ìtàn ar-rajulil musii salatahu ẹni ó kírun tí ò kí dáadáa yìí òun ni pé min asalibi nabiyyi sallallahu alayhi wa sallam fi tawjihi wal irshad bó lànàbì tí máa tún yàn ṣe arinu hadithi wa yìí nípa pé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́dàbà anabi ọba ṣàtúnṣe èèyàn náà anabi máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni sallallahu alayhi wa sallam. dáàtì nu hadithi yìí kìí sàdíìsì yìí nìkan àti ka hadithi àbá àti gbọ́nbò mi náà kọ́dà ẹni ọwọ́nu mọ́sálásí tó wá láti gbèríko tí ó mà tó mọ ẹgbẹ́ kan nu mọ́sálásí tí ń tọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́dà ńgbà tí wọ́n fẹ́ kéema anabi ní láti zòrìmù ẹ má dàtọ̀ máa nídìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam bíi ti ṣe àtúnṣe lẹ́yìn anabi yẹn wá torí yín pé kọ́ máa ṣàtúnṣe tó bá yẹ àmọ́ anabi ń kọ́ wa pé bá a bá fẹ́ tún nǹkan ṣe a gbọ́dọ̀ wá fa aburú tí ó dùn tá a la fẹ́ tún ṣe lọ wọn là anabiwa muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa. àpẹẹrẹ mi ẹ muawiya bin hakam as-sulami radiyallahu anhu níjọ́ tó ń dé orí irun tí ó mọ̀ tẹ́lẹ̀ pé kọ̀ da ẹnìkan sín lórí irun ó ní alhamdulillah muawiya bá ní rahimakallah aw yarhamukallah lẹ́yìn tó yẹ pé òun mọ̀ kí bá nẹ́bi ti kọ́ wa ní sallallahu alaihi wasallam pé tẹ́lẹ̀ yẹn bá ti alihamudulilayi tó bá sín ẹ kí pé yarhamukallah muawiya bin hakami sulami owó bẹ̀ ń jọ yìí ọwọ́ àríkò nìkan ló ń sọ̀rọ̀ gbogbo àwọn tí ń bẹ lórí ìrún kálukú sọ̀rọ̀ wọ́n tún wá kẹ́hùn tó ń kálukú tún wá dájú bò ń pé ara abolélé yìí àmọ́ ńgbà tá anabi muhammad sallallahu alayhi wa sallam ó tún ṣe anabi sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún kí lè anabi wí fún anabi ní inna hadhihi salat innama fiha at-takbir wa tahmid wala yasluhu fiha shay'un min kalam bashar anabi muhammad sallallahu alayhi wa sallam ní ah, wọ́n muawiya bọ́ bá fẹ́ kírun ọ̀rọ̀ tí ó jọ̀rọ̀ tó mèèyàn ń sọ àìsọ lórí ọ̀rọ̀ yarhamukallah ọmọ èèyàn ní bẹ́lọ́n pé ọlọ́mọ sábà ń kí ọ irú eléyìí wọ muawiya àìwí ní orí ọ̀hún bọ́tí tá a fẹ́ fààyàn bíi ni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni lẹ́yìn ọba tí ẹ̀ ṣe náà yọ ánìlú mọ́nkárì náà bí ọba tí al-amru bil ma'rufi náà ẹ̀kọ́ tá a nẹ́bù wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa ni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò sí pàǹbúyàn àbájágbe mọ́yàn. àkẹ́lẹ́ yìí náà ó sì jẹ́ ẹ̀kọ́ fún wa bẹ́ẹ̀ yẹn bá wà lórí ìrun kò burú kẹ́ni ó sin ó ṣe alhamdulillah kò burú àmẹ́yìí tí ọba amúnikíwọ̀tọ́ gbọ́ alhamdulillah yìí kò tún wá máa sí pé yarhamuka Allah kó náà tó máa dá lóhùn pé yahdikumullah lérí irun èyí wọn bá mu gẹ́gbó ṣe wà nù hadithu Muawiya Sulami radiyallahu anhu àmọ́ ká tún wí ẹni tó sún ti ń kírun lọ́wọ́ kó wọn ó ṣe alhamdulillah ọ̀bàrún rẹ̀ jẹ́ o naam. المسيء صلاته دخل المسجد فدخل رجل فصلى النبي محمد صلى الله عليه وسلم ونو مسلاتي لجوكا ọkùnrin kan náà bá wọ mọ́sálásí lẹ́yìn ìgbà tá nàbì ti wà mọ́sálásí ọkùnrin yìí wọ mọ́sálásí fasalla ọba kírun lẹ́yìn tó kírun tán thumma jaa fasallama ala nabiyyi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà wá kírun tán lọ́sẹ̀sẹ̀ wá kí anábọ̀ muhammad sallallahu alayhi yóò xadu min hàdà pé àtẹ̀ǹtẹ̀ yẹn kọ́kọ́ ma ṣe tó bá masalasi, mọ́sálásí èyí wọ mọ́sálásí kọ́kọ́ máa wá dá sọ̀rọ̀ mi àbí máa bẹ́ nìkan sọ̀rọ̀ àbí ma lọ kẹ́ nìkan awúwá lóńtẹ̀ yẹn máa ṣe bọ́bá wọ mọ́sálásí ìrún ni kọ́dà bí wọn ègbé dúró lànàbí fi ní òkì kí ni tahiyatul masjid araka méjì kó fi kí mọ́sálásí arákùnrin yìí ń gbọ́ wọ mẹ́sálásí anábìjì wa mẹ́sálásí sallallahu alaihi wasallam ń gbọ́ wá kírun tán lọ́wọ́ abá anábì wa muhammad sallallahu alaihi wasallam anábì yóò sì pé èsì tó kí wa lẹ́ẹ̀kan tó fi lọ́ọ́ kírun náà nípa báyìí káwa náà kọ́ ẹ̀kọ́ ń bi eléyìí lẹ́yìn ìgbà tó wá kírun tán tó sálámà anabi wa ń wí fún báyìí pé irji fasalli fa innaka lam tusalli ẹ wo bá anabi ó ti ṣàtúnṣe rẹ̀ anabi ń rí gbogbo ìgbà tí ń kírun lọ́wọ́ ọmọ pé òun ti ń kí yìí ọ̀dọ̀run tòun anabi sallallahu alaihi wasallam ńgbọ̀ wá bá anabi tó kí anabi là anabi wa ni a ò rí tó kí o fa innaka lam o tí ì kírun o irji fasalli padà ọ̀lọ́ kírun fa innaka lam فإنك لم تصلي أي لم تصلي الصلاة الشرعية فإنك لم تصلي الصلاة الشرعية èyí ni ó lè àwọn àfáà mú bẹ̀ pé àti èèyàn lè rùkú kó forí kanlẹ̀ kó ké fatia kó ké súra kó ké raka mẹ́rin kó ké jù bẹ́ẹ̀ lọ́kọ́ mọ́tò bẹ́ẹ̀ kọ́rọ̀ rẹ̀ ó sì já sí fa innaka lam ó tí kẹ́ ọ anábì ń bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀dá kan ẹja fi sáàrin yìí ìyẹn ni pé béèyàn bá kírun tí ọba bá sọlú kàmáàrọ àìtùmú ní òsọlímu ọ̀làǹdàbí wíyí o ẹrùjẹ ìfàsọlí fa ìnáka láǹtùsọlì anábìlẹ̀ ètí ìkírun ọrùkú lóòótọ́ ọforí kalẹ̀ ọkẹ súra ọkẹ fatia àmọ́kọ̀jọba anábì ti kí anábìwá muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú yìí ò nírun ẹrùjẹ ìfàsọlì fa ìnáka láǹtùsọlì ẹ̀dá kan jáà náà fi ètẹ́lẹ̀ yìí fasọ́lá kàmákàánà sọ́lá arákùnrin yìí bá padà lọ́ba tún lọ tún rẹ̀ yìí kí bó ti kí tẹ̀ kejì náà kọ̀ yàtọ̀ síta alákọ̀ọ́kọ́ kàmákàánà sọ́lá bó ti kí tà àkọ́kọ́ náà ló tún tún kílẹ̀ kejì ó kí ohun tó tún wá bá nàbà muhammad sallallahu alayhi wa sallam fasallama ala nabi sallallahu alayhi wa sallam faqala rasulullahi sallallahu alayhi wa sallam wa alayka salam anabi tún dá lóhùn sálámà ń gbọ̀ wá sálámà sí anabi lẹ́ẹ̀kejì àmọ́gbàtà anábì dá lóhùn sálámà tán kí là anábì tún wí anábì ní irji' fasalli fa innaka lam tusalli padà lọ kírun ìrun kéyìí tó kírun ìrun kọ́ ni èyí tó kírun fa innaka lam tusalli as-salata ash-shar'iyya ìrun tí sẹ̀ríà ní àkí èèkì e ọ̀fọ̀rí kalẹ̀ lóòótọ́ orùkú lóòótọ́ kọ́dọ̀ olè kíráàkà ọgọ́rùn-ún àmọ́ òkí bí ọ̀sìn bá súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi ìdájọ́ rẹ̀ náà lànàbí dáyìí irji fasalli fa innaka lam tusalli ó tí ì kírun o salatan ọkùnrin yìí wọ́n ń lọ wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ odidi ẹ̀ mẹ́ta ẹlẹ́kọ̀ọ́ ẹ̀wò odidi ẹ̀ mẹ́ta ní nkẹ́hùn tán ni wọ́n ń bá anabi sallallahu alayhi wa sallam anabi sì ń wí fún pé padà lọ́ọ́ kí èyí tó kí wọ́n ṣe òun. ńgbọ̀ wá di òrí ẹlẹ́ẹ̀kẹta yìí ọkùnrin náà wá ṣe làákàyè náà wá ronú faqala ar ọkùnrin wa dájú kọ anabu muhammad sallallahu alaihi wa sallam láwọn tí yẹ ta orí ara wọn ntẹ́lẹ̀ omi ò wí bẹ́ẹ̀ bá wíro eléyìí fún ni pé ọdọgójì ọdún tóun ti ń ṣe ìmáàmù ọdọgójì ọdún táwọn ti ń kírun ọdí yẹ bàbá làwọn tó bí ọ̀la ah, ah, ọkùnrin yóò wí báyìí jọ náà irú tó wí ilẹ̀ ntọ́ bá máa ti ń ṣe nínú ìsìláàmù máa wí. nígbà téèyàn ń kírun lódìdí ẹ̀ mẹ́ta tá nàbì ṣe ń wí fún pé òun kéyìí tó kì í ajẹ́ pé kọ́ máa kínú fàkọ́lá rọ́jò lọkùnrin náà wá wípé ànábì pé wàlẹ́bí bàásàkà bìlḥàkì máa ó sínú ghayrahu. ìwà ànábì sallallahu alaihi wasallam mo fi ọlọ́run tó rán òun sẹ́ pẹ̀lú òdodo mo fọlọ́run náà búra. ìlé máa torí ara mi ìlé máa dààmú ara mi kọ́ máa pé ńlọ padà kẹ́hìn kí n tó máa kírun oríṣi kan náà lódìdí ẹ̀ mẹ́ta. láà ó gẹ́yìràwò bí n bá kí lẹ́ẹ̀mẹ́wàá bí mo ti máa kí náà nù láọ̀sìnù gẹ́yìràwò ìran yàtọ̀ sí tí mo kí èmi ọ̀ máa kí ni mo wá mà pé màrún ni kọ́ mi bí ti kẹ́hùn ẹ wo ẹ̀kọ́ táwọn sọ̀hábẹ́ kọ́ wa nínú àrùn tó lágbára jù òun ni kẹ́ni tí nǹkan kọ́ má mà fún wọn torí pé ìpìlẹ̀ kéèyàn kọ́kọ́ fún wọn nǹkan amẹ́ni tó dúró lórí pé bá a ti ń ṣe látọ̀gbọ́n ọdún látọ̀gbọ́n ọdún látọ̀gbọ́jì ọdún lẹ́nu kò ní wí fún àlẹ́m ní títà abẹ́ ìwì torí kọ́ gbà pé wọn tiẹ̀ mọ́ bẹ̀lẹ́ yọ wá ni wọ́n kọ́ òun ẹ dákun ẹ̀kọ́ pọ̀ púpọ̀ fún wa lára hadith al-musii salatahu la uhsinu ghayrahu wa nábì mọ́ fọlọ́ nbúra bí n bá kí lẹ́ẹ̀mẹ́wàá la uhsinu ghayrahu bí n ti kí náà ní màá kí èmi ọ̀mọ̀rún mi kí yàtọ̀ fẹ́ torí tí mo kí

fàkọọlẹ sọlọlọhùn àlùsọlẹ àrí pé arákùnrin yìí kò sínú ìwáyà yìí pé ó ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù lánàá o ó ti jẹ́ mùsùlùmí o èyí ni pé kéèyàn má jẹ èyàn lè máa sin lọ́hùn náà mẹ́yìn ọdún bí ọba wádìí bá nẹ́bi ti ṣe sọlọlọhùn àlùsọlẹ kọ́rọ̀ rẹ̀ ọmọ ẹgbẹ́ fa iná kàlámù tó sọlù pé ìrún kéyìí tó ń kírun nípa báyìí anábọ̀ muhammad sallallahu alayhi wa ìdá kúmta ilẹ̀ sọ̀lá bá a ti kírun ni ìdá kúmta ilẹ̀ sọ̀lá bọ́ ọ bá dìde tó fẹ́ kírun fàkẹ́bìr ntẹ́ àkọ́kọ́ fi mọ̀ pọ́ bẹ̀rẹ̀ ẹ̀rún ní kó o ṣe kíni fàkẹ́bìr kọ́ kábàárà pé allahu akbar gbọ́dọ̀ tóbi. níbí yìí a lè máa rò a ebi yẹn ó dà kí kótó kábàárà ànábì ò ṣe wá wí fún pé kọ́kọ́ dà níyàn bọ́ ọ bá dà tán ìyẹn kọ́ wa kọ́ wa kábàrà torípa lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa náà nìyẹn ẹni ó kú lé tó sàlùwàlá tó lòun lọ mọ́sálásí àbọ̀ sàlùwàlá gbé mọ́sálásí náà ẹ̀dá kan kọ̀ lánìyàn fún ìfẹ́ kírun ní pé kò sí nínú ṣẹ̀ríà Islam Allahumma inni nawaitu salata ẹlòmíì ó tún ní ìmáàmá àbí tìdá àbí ìmáàgbé èmi ni ìmáàmù àbí mo fẹ́ kírun lẹ́yìn ìmáàmù gbogbo eléyìí ò sí nínú ṣẹ̀ríà Islam ntí ń já níyàn ní tó nílọ́kàn àníyàn ní téèyàn nílọ́kàn kí ni sẹ̀ríà ìsìláàmù torí ẹ̀ ní a máa dà níyàn torí nǹkan méjì ni àkọ́kọ́ ni pé kí ni nípa pé ní àwọn nǹkan kan ń bẹ tó ṣe pé ní èèyàn lè máa ṣe lálàáda ní àádá tí ò ní fi àníyàn ẹ̀sìn sí irú bẹ bákan náà ó ti lè láníyàn kí ni ó lè láníyàn ẹ̀sìn nù àti lè wá yanjú ẹ̀ kọ́mọ̀jì pé ẹja àmọ̀ ìwòlẹ̀ ń ṣe ń bẹ́ẹ̀ ìbáàdà lẹ́ ń ṣe àbí àlàáda lápèjúwe nísìnyí bí yẹn bá fẹ́ wẹ̀ tọ́da mi sórí tó mi kárí gbogbo ara rẹ̀ bí ọba dà ní kọ́làbó ní jánẹ́bà la bí ọba dà ní ẹ̀kọ́ wẹ̀wẹ̀ jánẹ́bà ẹ̀dá kan sọ wẹ̀wẹ̀ jánẹ́bà ìtumọ̀ àníyàn nù àfikà níyàn okun ni ìyàtọ̀ fi wà láàrin téèyàn ṣe ní àlàáda àbí téèyàn ṣe ní ìbáàdà oríṣi ìdí kan nìyẹn tí sẹ̀rí ìsìláàmù fi ní àmà dàníyàn nípa báyà ní èsì ń tà wá wí ìta nítorí onílọ́kàn ni. ìdí kejì ni pé àwọn àkàn tá a pè lálàádà yìí gan-an èyàn lè wá fẹ́ fi sin lọ́hùn gbà mí àwọn nǹkan tó já làádà gan sẹ́ èyàn lè wá fẹ́ fi òun gan sin ọlọ́hun kó fi wojú rẹ ọlọ́hun ọlọ́hun yọ̀ǹda bẹ́ẹ̀ àmọ́ níyàn lọ́ọ́dà pé èyí tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ fi sin lọ́hùn onínú àwọn sọ̀hábà nàbà muhammad sallallahu alayhi wa lónìí inni ahtasibu fi qawmati kàtísábì fi nawmati ó ní bí n ti ń dà níyà tí n fi kí n dìde lórun kírun tí n fi ń sin lọ́run bẹ́ẹ̀ náà ni kọ́dà tí n bá sùn ń dà níyà pé ń sin lọ́run náà ni torí pé ń sùn pẹ̀lú àníyàn pé àjẹ ń sun wákàtí méjì mẹ́ta lẹ́yìn bẹ́ẹ̀ kí n lè ráyè dìde kí kí n yànnà fílà ó ti dà níyàn kó ń sin lọ́run láti gbà tí ń sùn ọ̀hún gan bẹ́ẹ̀ bí ọba sì láníyàn kọ́ bá sun wákàtí mẹ́wàá kò sí ládàkàjọ́ gbà ìdí yìí ni tíṣẹ̀rí ìsìlámù fi ní àmà dàníyàn láti sòpin àláàrin àláàdà àti ìbáàdà àbí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fi ń tọ́jà láàdà kọ́dà níyàn kó ń fẹ́ fi sin lọ́run tọ́lọ́ ló ń yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ nta níyàn wúlò fún un lékele kejì kọ̀ wá ní ìdí ká máa fi Allahumma inni nawaitu nkankan gbogbo eléyìí kọ̀ bá mu òun la rí nù hadith anabu Muhammad sallallahu alaihi wasallam nípa báyìí àníyàn nta dà sínú ni àkọ́kọ́ nta wí jáde lórí irun òun ni kákábára allahu akbar. lafzu hadithi yìí ẹ̀rí pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní fakabir kí ni tó máa fakabir gbé ọlọ́run tóbi gbé ọlọ́run tóbi. àwọn kan wá wò pé a ṣé gbọ́lọ́run tóbi náà dà bẹ́ẹ̀ mi bá fẹ́ kírun kí n pé allahu azam ọlọ́run tóbi náà àbí túláàsì ni kí n pé allahu akbar léyìí tó yẹ pé tó máa wọ́n súnmọ́ àbíkẹ́ lomi ò ní ẹbí ẹ̀ta ni agbọ́lọ̀ tóbi ni eléyìí òun làwọn àfáàfin mú kọ́ ìdà kan ni wọ́n ń pè ní wọ́n ní al-illatul mustanbata idha 'aadat bil-ibtali aw at-takhsis fahiya baatila al-illatul mustanbata idha 'aadat bil-ibtali aw lil asli fahiya baatila gbogbo n ta n pè ní ilà mustanbatọ ni pé n ta rò pé òun lè di ọ̀rọ̀ pé ebi n tọ́lọ́ nǹkan ní a ṣe náà ni pé ká gbóhùn tóbi mustanbatọ nù kìí ṣe pé sẹ̀ríà lọ sọ fún wa pé ilà ni gbogbo ìgbà tí irú ilà mustanbatọ ti ṣe pé lílo rẹ̀ yóò ṣe tàxíṣù ntọ́jẹ́ asílù kí ni tó máa ni pé ntọ́lọ́ ń ṣe ní òun ó pin ìṣẹ́gbẹ́ kan pẹ́nu eléyìí nìkan ni àbíbi ìbùtọ́ọ̀l yóò tiẹ̀ jẹ́ apáǹtí ń bẹ nínú nọ́ọ̀sù sẹ̀rí àtìyẹyẹ nígbà àwọn èèyàn bá ní ẹgbẹ́ ẹ̀ka gbọ́lọ̀ tóbi ni ọba àwíyọ̀ Allahu agbọ́m ọba àwíyọ̀ Allahu akbar eléyìí fal-illatu hīna'idhin bāṭila gbogbo orú àǹfọ̀gbẹ́ rí fàǹkàyọ báyìí kò lẹ́sẹ̀ lẹ́nu sẹ̀ríà apàtì ni o nípa báyìí nítorí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì náà ní túmọ̀ sẹ̀ríà fún wa anábì tó ní fakabbir ẹ wá wo gbogbo ọdún tá ànábì Muhammad sallallahu alaihi wasallam fi kírun ìjà ànábì lo gbóná mi yàtọ̀ fún Allahu akbar ké gbọ́nà tóbi lórí irun kọ̀ wáyé bẹ́ẹ̀ èyí ń túmọ̀ pé tafsiru fakabbir nínú hadithi náà ni pé fakul Allahu akbar ní yàrá bá fẹ́ gbọ́nà dúró lórí irun Allahu akbar ní wí kásì pàkíyèsí ń bí náà Allahu akbar tí ọ̀pọ̀lọpọ̀ ń wí lónìí kọ́dà yín mú túmọ̀ òdì wá lápèjúwe Allahu akibaru eléyìí ọba mu o Allahu akibaru ọba mu rárá bọ́ ọba mà kọ́ fa aláfúdòlì jàlálà lèèyàn máa fa Allahu ibi ọba lè fà á dé àmọ́ akibaru ọ̀gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ akibaru àbí akibaru gbogbo eléyìí ọba mu òun là nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ fún anabi náà sì ṣe gbogbo àwọn tí ń pè ń láyé anabi náà pè bẹ́ẹ̀ ní ẹ̀ bá fẹ́ kábàrà lórí òun Allahu akbar thumma qara ma tayassara ma'aka minal Qur'an anabi ní bọ́ bá wá kábàrà tán thumma qara ma tayassara ma'aka minal Qur'an ntọ́ba rọ̀ ọlọ́run náà al-Qur'an al-Karim ọ̀wáàkè ntọ́ba rọ̀ ọlọ́run nínú al-Qur'an al-Karim ọ̀kè níbí yìí náà ẹlòmíì àwọn míì gbọ́ yìí pé máa tàyẹ sára máa ká mílẹ̀ qur'an nítorí bá rọ̀yàn lọ́rùn lọ́lọ́ ní aké lórí irun kọ́dà bí fájì ọ̀bá rọ̀ lọ́rùn. àwọn ẹlòmíì gbọ́ yìí bẹ́ẹ̀ àmọ́ náà fi ní àwọn onímọ̀ fi ní èèyàn mọ hadíìsì kan àbádìísì mẹ́wàá àbógún àbọ́gbọ̀n àbọ́gọ́rùn-ún kò tó jòkó pé yẹn máa ṣe fatiwa o torí pé níta ànábì bá sọ ń kúkúrú ń bòmí ànábì àti sàlàyé rẹ̀ ní àyè bòmí irú hadith yìí ó wà nù sunan abi dáúdà alimami makidisi ntọ́lọ́hún kójọ sínú tíra tiẹ̀ yìí sígà tí máa ń bẹ nù bukhari àti kíni àti muslim nìkan àmẹ́yìn wọ̀ pé nẹ́sọ̀ hadith yìí ti ń bẹ ń bò mí tọ́ba wa sahihu pé kì sọ hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi sọ ń bí ọ̀sálàyé rẹ̀ fẹ́ njẹ́ ọba arú lójú ń mí ń nù sunan abi dáúd ipe fún makara al-Qur'an wa ma tayassara ma'aka min al-Qur'an bọba kí suratul fatiha tán ntọ́ba wa rọ̀ ọlọ́run lẹ́yìn suratul fatiha ìtumọ̀ ma tayassara min al-Qur'an ni ìtumọ̀ eléyìí ni pé suratul fatiha òun lọ́ra yẹn tó gbọ́dọ̀ má ké lórí irun bẹ́ẹ̀ bá ti yọ suratul fatiha kú mẹ́ kò sí bìkan tá nàgbà muhammad sallallahu alaihi wa sallam ti ní bọba fẹ́ kásùbà ìyẹ̀sùn ọgọ́rùn-ún àti mẹ́yìnlá ọgọ́rùn-ún kan àti mẹ́yìnlá ní bẹ́ẹ̀ náà al kọ́ wá ṣe pé sóra mẹ́ta àbí mẹ́rin náà lèyàn ọmọ pòrí gbogbo ohun tí ọmọ kí láyé kọ̀ bá mu sọ ẹ dákun ẹjẹ agbélé yìí náà yìí ńlá náà bìbí ni mẹ́ta yẹ sara máàkà mẹ́nà alukur'an gbogbo ntọ́lọ́mbá ní ọ̀rọ̀ ọlọ́run sóra kékeré ni sóra gbogbo ni gbogbo ntọ́lọ́mbá ní ọ̀rọ̀ ọlọ́run ní alukur'an kẹ́yìn àmọ́ kọ̀ dá káwá dóní ma sóra kan pé bí màmú ọba ti kí magrebi àti màkẹ́ sóra báyìí ní òkè bí ọba ti kí ìṣá àmọ̀ pé sóra báyìí ní òkè dákun káfọ́ra sí eléyìí náà ọlọ́run ó ṣe rọrùn fún wa sọmọr kan anabi ni bọba wa ké fatiha tán sallallahu alayhi wa sallam tó ké sura tán sọmọr kan kọ wa ruku tẹ bá wo gbogbo ntí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ń kọ́ alimusi ìsọ̀láta òtí ń jẹ́ kọ́ fáwa náà a ti sọ fúnra wa pé gbogbo ibi tá a bá ti rí fún mà ìtumọ̀ rẹ̀ ni pé bá anabi ti fi tó bọ́lọ̀ ti tó nù anabi fi ń pè fún mà ká tó àti kíkíni àfi kí fatiha àti ma tayassara min al-Qur'an kò dúnà eléyìí láti máa ṣiṣẹ́ tọ́pọ̀lọpọ̀ ń ṣe tó pé ní bí ọba ké báyà irun tó pé fatiha nìkan ló kí rákà kẹta àbí kẹrin wàlà dọ́ọ̀lì lẹ́lòmíì rùkú ni ó ti parí ẹ̀ àbí ń ké súrà náà ni ojú ọ̀kan díbi pé àyà tó kàn yìí ń bi súrà yìí yóò fẹ́ dé rùkú tó parí ẹ̀ ànábì ní fún ma lẹ́yìn tó ọba ké fatiha tán tó ké sọ àtọrọ Ọlọ́run tán fún mà lẹ́yìn ìgbà wọn ni ọsẹsẹ wàá lọ ni ọsẹ lọrùn fún un hatta tasma inna raki'a sallallahu alaihi wasallam anabi ní bàbá wa rùkú kìí ṣe rùkú wọn sá mọta ti rùkú hatta tasma inna rọk anabi ní kọ wá farabalẹ̀ lórí rùkú náà hatta tasma inna raki'a summa rfa lẹ́yìn eléyìí tó bá farabalẹ̀ dáadáa lórí rùkú tó ṣe àdìkárù tá lẹ́gbàá muhammad sallallahu alayhi wa sallam ní a máa ṣe ń bi hadith ní àti kàṣẹ́yìn subhana rabbi al-azim bọ́ ọba ṣe báyìí tán fún marufa lẹ́yìn lẹ́yìn tó wá gbórí kù ní ní rúkú gbígbórí kù náà anábì pàkíyèsí wa anábì ní hatta ta'tadila qa'ima àìgbérí kù ní rúkú ká sì lọlẹ̀ bẹ́ẹ̀ náà hatta ta'tadila qa'ima ọgbọ́dọ̀ tó dúró kọ́dà kìí ṣe bí dúró lásán ta'tadil tó dúró déédéé bí ìgbà tó dúró lákọ̀ọ́kọ́ tó ń ké suratul Fatiha ńlá kan nù hadith kan jẹjọ pé kọ́lá ńgbà míì tí wọ́n lábàá nẹ́bi ti gbàgbé ni ní dúdú tí ó dúró tí ó farabalẹ̀ lẹ́yìn rukun sallallahu alayhi wa sallam tún masjid lẹ́yìn eléyìí ni ó ṣẹ̀ṣẹ̀ wá lọ ìforíkalẹ̀ bọ́ọ̀bá wa ń foríkalẹ̀ náà anabi ewì fọkùnrin yìí pé hatta tatuma inna sajida ó farabalẹ̀ lórí ìforíkalẹ̀ náà fún mọ́rùfà lẹ́yìn eléyìí tó o bá forí kalẹ̀ tán ẹrùfà hàtà tàtùmà iná jàlísà ọ̀tún wá jòkó ọ̀farabalẹ̀ tàtùmà iná jàlísà bọ́ ọba gbérí kan ọba gbérí ọba gbérí kò mí forí kalẹ̀ alákọ̀ọ́kọ́ rí ipò ọ̀farabalẹ̀ jókòó dáadáa òkútó lọ forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìkìsọ́rù ń bẹnu hadisi yìí ní pé bọ́ forí kalẹ̀ alákọ̀ọ́kọ́ kò jókòó kò forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó dìde.

sórí bó ti kí rákà ẹyọ kan tó kí yìí if'al dhalika fi salatika kulliha bó ti máa kí gbogbo rákà náà nù ara ọ̀nà tá nàbí wa muhammad sallallahu alaihi wasallam lọ́nà tó rọrùn tá nàbí fi máa kọ́ àwọn sọ̀hábí ní ẹ̀kọ́ ẹ̀sìn nìyẹn káwa náà lò kọ́lọ̀ ń kó ṣe ní rọrùn fún wa. nípa báyìí hadithul musii salatahu anabi wa sallallahu alaihi wasallam ẹ̀rí pa àwọn kankan bẹ tí anabi ọ̀ mẹ́nu bà níbi ń ta àkà yìí tá a sì gbọdọ̀ ṣe lórí ìrun ìtumọ̀ ẹ̀ ni pé àwọn afáà ní gbogbo ń tà nàbì sọ yìí sallallahu alaihi wasallam la yasqutu bi wajhin min al-wujuh bal la yakfi sujudu sahwi àwọn tá a kàkálẹ̀ yìí àwọn là ń pè ní arkanu salat àwọn orígun òun nìyẹn òun là nàbì fi rí i pé ọkùnrin yóò ṣe àwọn orígun yìí lóní ẹrùjẹ ìfàsọ́lé fa innaka lam tusalli. kí ni tó mọ orígun rún ni pé bẹ́ẹ̀ yẹn bá fi kan lẹ̀ nu gbogbo ń ta kàkà lẹ̀ yìí ẹ̀ẹ́foríkalẹ̀ bàbí ẹ̀ẹ́foríkalẹ̀ kọ̀bùlí kọ̀ọ̀rán o kátó àdìsí wò dáadáa. àwọn tí kọ̀bùlí hàn àwọn tí bàbí hàn nínú òrun ọ̀tọ̀ àwọn tá a kàkà lẹ̀ yìí arkanu salat àwọn orígun rún nìyẹn bẹ́ẹ̀ yẹn fílẹ̀ lórí irun túláàsì yọ padà yọ lọ mú wa ni lápèjúwe ní ti yẹn bẹ̀rẹ̀ irun ó ti dé orí ìforíkalẹ̀ lọ́ba rántí pé wọn kábàrà takbiratul ihram tí yẹn fi wọ̀rùn kábàrà tá nàbí ní fakabbir irú ẹni báyọ̀ gbọ́dọ̀ máa kírun lọ pé ẹnu mi bá fẹ́ sálámà kí n fi kí n forí lẹ́ẹ̀mejì kí n ṣe kọ̀bùlí ni kọ̀bùlí ọ̀ràn gbogbo ti ń bẹ́ẹ̀ nù hadithi al-musii salatahu ipa báyìí téyìn ó ṣe ni pé mọ̀wùlẹ̀ dààmú ara rẹ̀ bọ́ba forí kalẹ̀ ẹ̀kíní ẹ̀kejì tán ọ̀ wàá dìde àmọ́ tó ń ṣe ni pé rákàkè ló lọ́ọ́ kà pọ̀ nkí ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nu ìrun tó kí tí òsì tẹ̀síbíọ́rá tó lè rà mú bẹ́ẹ̀ ẹ̀yìn ò ní sínú rákàtọ̀ ọ̀ka ọ̀ wàá ṣẹ̀ṣẹ̀ tún tẹ̀síbíọ́rá tó lè rà mí rẹ̀ ṣe ọ̀kẹ́ fatiha lápẹjù eléṣin eya ti dórí ìforíkalẹ̀ lọ́wọ́ ti ká ah, òun ọmọ rúkú nị ní kọ̀lẹ́sẹ̀ ńlẹ́nu raka tí ọba ní rúkú nù kò ní kíni kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ èyàn raka rákà yọ wá raka tọba ọsọ di alakọkọ àti lọ nípa báyìí àwọn nǹkan tí bá insha ta'ala á padà ka báàbù sáàwé tíra yìí náà á sàlàyé fúnra àwọn ni bá àwọn àwọn wo ni ò ní ìdí abi àbí bàdí tó yẹ pé bá gbàgbé ẹ̀ tí èsì pọ́ màmá kọ́dà bí òsè kọ̀bùlẹ́ bí òsè bàdí ọlọ́run yọ̀ǹda rẹ̀ ńbẹ nù wọn. àmì ìta ń sọ lọ́wọ́ ní sẹ́ni arkanu sọ̀la àwọn orígun ọ̀run kọ̀bùlẹ́ ọ̀ràn bàdí ọ̀ràn. aṣọ ní ìsè pé bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀dà ẹni wọn bá ta tí bàtọ̀ lẹ́tọ̀ láàtúkù kò níwọ̀n o àbẹ̀yẹn lòun kájú ọ̀fọ̀rí kalẹ̀ ọ̀sọ̀rí mẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́ báwọn kan ṣe máa ṣe ó ti rárá gbóni ojú ẹ̀ báyọ̀ bá tún kàn mẹ́lẹ̀ bàtọ̀ lẹ́tọ̀ láàtúkù kò níwọ̀n o ọ̀nà nàbí wíwọ̀n ẹ̀rù ìfàsọ́lé fa ìnáka làbùtùsọ̀lì tó ẹ dákun ẹjẹ́ àfiyèsí kò sí iṣẹ́ tó dáa tẹ́ ọmọ ẹ̀ Ah, alifalifatu rashid usman bin afaan radiyallahu anhu òun ló wí bẹ́ẹ̀ usman ní inna ahsana amali ya'maluhu al-insan huwa as-salah gbogbo sẹ́tọ́mọ̀ èdè yẹn máa ń ṣe láyé ìtọ́lọ́lájú ọ̀nìrún kíkí bí yẹn bá wá fẹ́ kírun ìka máa rántí pa anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ọlẹ́lòmí ó kírun yọ sálámà ntí wọ́n kọ fún kó kírun òdùdájì lọ tọ́lùmí ó burú jù bẹ́ẹ̀ lọ ìdá mẹ́ta kọ́dà àrùn ń da mẹ́wàá gbogbo tó lóun kí kọ̀gbàjú wa nọba tẹ́ẹ̀nì lọ lórí irun ẹ̀dàkùn ẹja fèsì lónìí akọ́npa arkanu sọ̀lá insha allah á padà sọ ń pa àwọn tí ò tó arkanu yìí àwọn tí bàbí gbé àwọn tí kọ̀bìlì gbé àmọ́ ká mọ̀ gbogbo eléyìí ti ń bẹnu hadithi musi sọ̀lá tì yìí ẹni tí ọba ti mú wa lórí irun irun náà pé o àmọ́ bọ́ ọba ti wà lórí irun tó ipò gbàgbé ni solution rẹ̀ láti ṣàlàyé fúnra wa ni bọ́ba ìgbéwàká méjì fún ọ̀ràn ìrún náà bàjẹ́ kọ́tà ní ọ̀rẹ́ dàkú kírun ni lẹ́ni ọba mọ̀ọ́mọ̀ tó fi orígun kan lẹ̀ nínú orígun kọ́lọ́n kò ṣe rọrùn fún wa. báàbù al-qira'ati fi s-salat báàbù tí ọkàn ni pé al-qira'ati fi s-salat irú àwọn nǹkan wo là á máa ké nínú òrùn irú àwọn kí là á máa ké irú kí wo là á máa ké lórí òrùn. an Ubadah bin Samit radiyallahu anhu. أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب النبي محمد صلى الله عليه وسلم النبي لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب النبي نبيتي ومن كتو بفاتحة وبدولوري فلا صلاة له قلنا أرى النبي محمد صلى الله عليه وسلم لليه onígbà tẹnìkan béèrè níjẹjọ àbíjẹdógún pé léèyàn bá ń ṣe wàhálà láàlì náà ìjọ nírun èsì ni o èsì rẹ̀ lànàbì fún wa yìí la salata liman lam yaqra bi fatihatil kitab nítorí pé bàbá bí òǹkàlùkù wáyà yìí ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wàhálà dọ̀ọ́lìnà ni àbí wàhálà làálìnà káwa náà dáhùn bàbá tí wàá mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò sì lè mú alukur'an alkarim bẹ́ẹ̀ bá ń ka alukur'an alkarim ní ti ń bí ọlọ́run ti ní òun ní gafuru rahim kẹ́yìn wá ní gafuru àti tawaabu náà súnmọ́ra wọn ọba yọ gafuru kó ń bẹ ó fi kíni bọ́ ọ ní tawaabu rahim ó sì ti bẹ́ẹ̀ ṣé ń tọ́lọ́ ń sọ fún anabi wa muhammadu wa sallam nù kur'an ní tọ́lọ́ ń sọ fún anabi kéyìn bákan náà ni bí ẹ bá yọ wàhálà dọ̀ọ̀lì náà kó nu fatia tó fi wàhálà làálì náà rọ́pò ẹ̀ ẹ dákun nígbà tí ò le fáwọn tó yẹ pé wọ́n bí níbi tí ò sí ìsìláàmù àwọn ọmọ òyìnbó wọ́n ń ké suratul fatia ń lẹ́nu wọn èyí wá ṣe tí ẹnìkan wà ní wàhálà làálì àwọn ọ̀mọ́ wí bọ́ọ̀dì ò ṣe wí lẹ́nu àwọn àwọn tí wọ́n bí sínú kèfèrí tí wọ́n dàgbà sínú kèfèrí wàláhì àgbà wọn ń kọ́ suratul àwọn máa ká. káàtì ẹ̀ má wulẹ̀ lọ jìnnà ẹ wo tàwọn sàhábà nàbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ara ni fi gba ìsìláàmù sórí náà dákun ẹ má ara rẹ o kéèyàn obìnrin ń béèrè làákàyè nì fún rẹ èwo lọ́lọ́run sọ kalẹ̀ fún ṣé ń mú fún láàlì iná àbí dọ̀ọ̀lì nípa báyìí bá ké lórí kò ní irun o. la salata liman lam yaqra bi fatihatil kitab ẹni tí ń dárun kí èyí ń clear lẹ́yìn bá ń dárun kí bọ̀ bá ti ké fatiha lórí irun ò ní irun ẹni tó jẹ́ pé òun ni ìmáàmù táwọn èèyàn tó lẹ́yìn ẹ̀ la salata liman lam yaqra bi fatihatil bí ìmáàmù ọ̀bá ti ké fatiha kò nírun àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà wọn ò nírun bí wọ́n bá mọ̀ torí pé báwọn ọ̀bá mọ̀ anabu muhammad sallam ti sọ ntí ọjà turu ìmáàmù bẹ́ẹ̀ anabi ni yusalluna lakum fa in ahsanu falakum wa lahum wa in asa'u falakum wa alayhim gbogbo àwọn jama wọn dà sí lọ́rùn lálùkìyàmà ni anabi ni fa in ahsanu bí ìmáàmù bá ṣe dáadáa falakum wa lahum àtúnwọn àtàwọn tó tò lẹ́yìn ẹ̀ dáadáa ọjà tiwọn wọn wa in asa'u bí ìmáàmù bá fi pé wọn ò ní jójó ọ̀tá dàkẹ́ ń ké kékuké fàdákùn táwọn ọmọ anabi làwọn ọ̀nẹ́bì kankan lọ́dọ̀ ọlọ́run fàdákùn wà á dẹ́ yìí hìm ọrùn mọ́mù náà gbogbo ẹ̀ wà àmọ́bìyàn náà bá mọ́ ìmáàmù tí ọba ké fatiha èyí tó lẹ́yìn ẹ̀kẹ́hùn la salata liman lam yaqra bi fatihatil kitab anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọwọ́ akùnrin ẹlẹ́ẹ̀kẹta sẹni tó tò lẹ́yìn ìmáàmù ńkọ́ nígbà tẹ́yìn fatiha ṣé dandan ni kóun náà ti ń bẹ lẹ́yìn ìmáàmù yìí kóun náà tún ké wọ́n tún ké fatiha níbí àwọn àfáà sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ. arínú àwọn àfọ onímọ̀ tí wọ́n tú hadith yìí wọ́n ní a ah, la salata liman lam yaqra bi fatihatil ah anabi ní gbogbo ẹni tí wọ́n bá ké fatiha kò ní ọ̀ àjẹ́ pé kọ́dà bẹ́ẹ̀ yẹn tó lẹ́yìn ìmáàmù náà tún láàsì ní kí kóun náà òkè fatiha pàtàkì jùlọ eléyìí ni madhabu alimami shafi'i muhammad ibn idris الشافعي رحمه الله تعالى وهو مذهب الكثيرين من أهل الحديث bẹ́ẹ̀ bá wà lẹ́yìn ìmáàmù túláàsì ní kóun náà kí òkè fatia torí pé ẹ̀rí páwọn kankan bẹ tó pé ní ìmáàmù gbé fẹni tó tò lẹ́yìn ẹ̀ àwọn kankan sì ń bẹ tó pé bí ìmáàmù ti ń ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà gbọ́dọ̀ máa ṣe táwa náà máa. sẹ́yìn gbọ́dọ̀ pé mọ́mù ti sàtáyà ní ìsìnkò nídìí kọ́ ọ sàtáyà mọ. àbí mọ́mù ti sálámà kò lẹ̀ nídìí ọ sálámà mọ́ nípa àwọn kankan bẹ tí gbé àwọn kankan bẹ tí mọ́mù ò gbé fún yẹn kọ́dà bó tò lẹ́yìn ẹ̀ ìwọ náà ṣe ìwọ náà gbọ́dọ̀ máa ṣe nípa báyìí ṣáfì nínú àwọn aládìí náà bá wà wọn ò takò pé kọ́mọ̀kẹ́ Fatiha but wọ́n ní alukur'an kẹrìmù ní wa idha quri'a alukur'an fastami'u lahu wa ansitu ọ̀rọ̀ náà ní bí wọ́n bá ń kí alukur'an lọ́wọ́ ẹ̀dẹ́tì ẹ farabalẹ̀ ẹ sì máa gbọ́ ohun tí ké bí màmú bá wá ń ké alukur'an kẹrìmù lọ́wọ́ tí ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà ń tọ́ yẹ kó ṣe ni pé kọ́ dẹ́tì kọ́ máa gbọ́ ọ bọ́ọ̀lù náà bá tẹ́ wá lóhun tó ń ké nǹkan kan àjẹpẹ́ kọ̀ dẹ́tí nù làwọn alimami malik bin anas rahimahullahu ta'ala ni imaamu malik fi ní ọ̀dà bẹ́ẹ̀ bá wà lórí ìran bọ́ba pé imaamu rẹ̀ kéwú jákè bí ọba ké fatiha kò burú àmọ́ bí màámu bá kéwú jẹ́ẹ́jẹ́ torí pé nu tí imaamu malik ò torí ẹ̀ pé dandan kéèyàn ó kírun ni pé fásitì àmì ẹ̀rú wà á ń sèkú bí ọba ti sí fásitàmìrú túláàsì ní kẹyìn òkè fatiha wọn ni má maliki fi ṣèpinya láàrin kẹni asọláàtú jahriya wasọláàtú asirriya gbẹgbẹ yẹn bá wà lẹ́yìn ìmáàmù tí ìmáàmù kéwú jákè ìrun àṣùbà ni ìrun magiribi ni ìrun ìṣáì ni bẹ́ẹ̀ yẹn bá ń gbọ́ ntí ìmáàmù kété ń fọkàn tọ̀ ní òjò ké fatiha kò burú madhabi ìmáàmù maliki ni wọ́n wọ́n ti yá sheikh al-islam bin taymiya rahimahullahu ta'ala ní àwọn tó sọ bẹ́ẹ̀ náà ni sheikhul islam ahmed ibn taymiyyah rahimahullahu ta'ala àmọ́ tó bá di pé ìmáàmù nkéwú jẹ́ẹ́jẹ́ àwọn náà padà sórí la salata liman lam yaqra bi fatihatil kitab tó láti ni kọ́dà àwọn tó ń bẹ lẹ́yìn ìmáàmù náà máa ké fatiha bí ìmáàmù bá ti ń ké tiẹ̀ ẹnu ìgbà tí ìmáàmù bá ń ké wújáké tó ń fọkàn tó ń tí ìmáàmù ń lọ bọ́bá eléyìí ó ti súnmọ́ lóhùn lóòótọ́ torí pé téèyàn bá ní ọ̀zọ́rù kan tí òjò ké fatiha lórí irun bẹ̀tìfáàkì lọ́lọ́mà ni pé irun rẹ̀ ọ̀bàjẹ́ kí ni ọ̀zọ́rù náà lápẹ̀júwe ẹ̀yẹ́ wọlé ní tí wọ́n ń kírun lọ́wọ́ ìmáàmù ti rùkú ọwọ́ bá wọn lórí rùkú kí màmú tó kótó ọbaàrùn ni àbí ọba ànábì lọ́baàrùn ni ń bẹ́ẹ̀ nù hadith Abi Bakra bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhu pé òun sáré wọ mọ́sálásí òun sì bá wọn tí wọ́n ti wà ní rògbòn ẹnu tá nẹ́bí kan wí fún un ni pé bọ́bá dìgbà mi má sáré wọ mọ́sálásí mọ́ àmọ́ nẹ́bí òkú wọn bá rákà ni èyí ò ní pé ó ní ó dúró tí òjò ké fatiha mi bẹ́ẹ̀ bá lérò ó dúró pé ń gbọ́n tí ìmáàmù wí fastami'u lahu wa ansitu al-muhaqqiquna min al-ulama nínú wọn ni al Malik bin Anas واختاره شيخ الاسلام ابن تيميه رحمه الله pé bẹ́ẹ̀ ọba ké fatia ìrún náà bàjẹ́ àmọ́ bí wọ́n máa mú bá ń kéwú jẹ́ẹ́jẹ́ túláàsì ni la salata liman lam yaqra bi fatihati al-kitab sọ̀bálà yìí. anna yusmi'uhum ahyana kọ́dà nàbì máa kí kálímà kan àbí méjì àbí mẹ́ta jákè lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n fi máa tó ń ké. ibi báyìí lè kọ́sọ́nà mi ta burúkọ̀ tá a dà fi lè mà níbẹ̀ pé òun zúrì ni àfi kó jẹ́ pé ní anabi ń ké kálímà kálí méjì nínú súrà tí ń ké ọwọ́ àánú àhàdìsì mi bẹ́ẹ̀ bá anabi máa ké jákè lẹ́ẹ̀kọ̀ọ̀kan nípa báyìí eléyìí náà ń bẹ nínú súnà anabi muhammad sallallahu alayhi wa sallam. وفي الركعتين الأخريين بأم الكتاب nínú zúrì bá anabi bá kí rákà kẹ́ni méjì tó ké súrà lẹ́yìn fatiha bá anabi bá kí rákà kẹta àti kẹrin anabi ó wá ké anabi ó ké fatiha nìkan a lè ti rí gbọ́ àbíkárí kàńbó mi ìfẹ́ wọn là anabi máa ké súra ní ẹlẹ́ẹ̀kẹta àbíkẹrin náà a ti sọ kọ́ìdà kan fúnra wa níjẹ̀dọ̀ àbíjẹ̀dógún pé gbogbo bí tẹ́ ẹ bá ti rí tí sọ̀hábẹ́ bá ti ní kánà kí ni túmọ̀ rẹ̀ ẹ̀yin ni pé ìtọ́pọ̀ tá anabi máa ṣe nìyẹn àjẹpẹ́ ìtọ́pọ̀ tá anabi máa ṣe ni pé rákà àti kẹrin fatiha nìkan là anabi máa ké èyí tó wá nù hadithi ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan sallallahu alayhi wa sallam a máa ké súra kọ́dà níraka ẹlẹ́ẹ̀kẹta àti níraka ẹlẹ́ẹ̀kẹrin pàtàkì jùlọ nírun téèyàn bá ń ké jẹ́ẹ́jẹ́ téèyàn bá tẹ̀lé iná lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ kò gbọ́dọ̀ wá ntí máa dá wa lálẹ́ ni pé ntí ànábì ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni òun lẹ́lòmíì ọ̀ wá sọ di ojúlówó tí ò ní gbọ́dọ̀ má ṣe mọ́sálásí ara téèyàn gbọ́dọ̀ fi ní fíkù hadithi nìyẹn nta nẹfẹ wo nse yà sọ fúnra wa ń jẹjọ alifaa bá nàbí sè máa jòkó tí ó fẹsẹ̀ lélẹ̀ tí ó jòkó lé gidi sẹ rẹ nti bẹ nu hadithi ni pé wà ká na yóò kọ́yí àyànà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ ẹ̀ wá mẹ́kọ̀ ẹgbẹ́ wa sọ di pé kò ní kírun ká àbí kò ṣe kàn wá ọ̀tàkùn sunna anabu muhammad sallallahu nípa báyìí wọ́n kàtẹ́ ní ìkọ̀rọ̀yẹ́ ní bí ummul kitab èyí tó pọ̀ dùn ìṣesí anabu muhammad sallallahu alaihi wa sallam ní pé rákàkẹ́ta kẹrin anabi máa ké fatiha nìkan ni. وكان يطول في الركعة الأولى في صلاة الصبح ويقصر في الثانية بكنا بيان النبي بانكين وعسباه يطول في الركعة الأولى النبي ما جيك ركع لقفوق جكني جركع إليك جلو آه سبعو لفظي pẹ̀lú lábùdó tala kọ̀kọ́ yòtọ́ wílú fìlúùlà yòtọ́ wílú fìlúùlà èyí ń túmọ̀ pé kí ni níbi níta nàbì nké tọ̀rọ̀rọ̀ sóra làbó kọ́tà dànsọ́nbẹ́ wọ́sọ̀rọ̀tẹ́ ìyẹ́kọ̀rọ̀ àbí fatihatul kila wọ́sọ̀rọ̀tẹ́ ni yòtọ́ wílú fìlúùlà àmọ́ ń bí àwọn shurahul hadith wọ́n ní eléyìí lè túmọ̀ pé yutawwilu fi rak'ati al-ula ní gbogbo ntá nàbí máa ṣe ní raka alákọ̀ọ́kọ́ yutawwilu fiha nyama àṣùbà kọ́dà rúkú rẹ̀ yutawwilu fiha kọ́dà sùjúdù rẹ̀ yutawwilu fiha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so eléyìí ni hadithu Abi Qatada ń pa babul qira'ati fi salat insha allah ní ọjọ́ mẹ́jọ ọlọ́run jájú gbà náà lọ akadithu Jubayr ibn Mut'im radiyallahu anhu. هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين alhamdulillah ní àìnígbára ní àsìkò arábọ́ sí agbèdè ìbéèrè ṣùgbọ́n ní yíṣọ́ kíkí a máa gbàgbé pé ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wáyé báyìí gbogbo ọjọ́ sátidé ó sì ń wáyé láàrin aago márùn tí ìdìgbà tí wọ́n fi kí mọ́gírì ẹ́ kí a gbìyànjú láti lè máa wá síbi ìjókòó náà three four five six seven eight nine ten. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó wà nínú Hadith al-Muslim fi Salati. Ipe fakọrọ mọ́tàyà sàrọ̀ àwòkàmọ̀ kọ́ọ̀lù náà tó wá túmọ̀ sí pé kíka nǹkan kan lẹ́yìn fatiha rúkúnù kan ni tó ṣe pé kò sí ìjọba حديث المسيء صلاته وجاب شكا فرا ونسن فقرا ما تيسر معك من القرآن أسي صوتما ما تيسر من القرآن أي بعد bàdà alfatiha lẹ́yìn fatiha ni gbogbo bó ṣe wá nù hadithu sunan abi da'ud bi sanadin hasan rahimahullahu ta'ala abu da'ud agba wa bi sanadin hasan wa min al ahadith allati sakata anha abu da'ud fúrẹ́sì máa gbọ́ wọn bá ní sakata anhu abu da'ud ìtumọ̀ ni pé abu da'ud nù sharutu rẹ̀ tó ṣe ń bi hadith sunan abi ni pé àwọn ahadith kan bẹ́ẹ̀ tí òun náà sọ pé àdìsù ah, yìí ò nǹkan kan bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ àmọ́ àwọn àhàdìsù míì yẹ́sùkùtù ànhu Abu Daud Abu Daud àbọ̀bá ṣe rìwáyà àdìsù yìí wáyọ̀ wà dákẹ́ ńpa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí tó pọ̀jù ní àwọn ọmọ sákàtà ànhu Abu Daud imma sahih wa hasan àwọn da'if díẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀ but hadithu táwí mimma sákàtà ànhu Abu Daud wa huwa bisanadin hasanin. pé níta nẹ́bí yín bẹ̀rẹ̀ ni pé sallallahu alaihi ni pé ka fatiha lẹ́yìn fatiha wa kí sura tọ́bátẹ̀ sára kan ìbéèrè àfa wa ni pé ńgbà tá gbogbo ń ti ń bẹ́ńbẹ́ yìí àwọn tó ń ọba ti ń nù irun irun àwọn ǹjẹ́ yìí wọ́n wá túmọ̀ pé rúkúnù rúkúnù orígun irun òun ni Suratul Fatiha níbí ọlọ́wọ́ sàn ilẹ̀ sàdáadáa ẹ̀yẹ́ lè gbọ́ yí bẹ́ẹ̀ ni mo fi ní àfi kéèyàn ọmọ gbogbo àhàdíìsù anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó túra wọn àdíìsù àbí kọ̀tádà tá a kà lẹ́yìn eléyìí náà bóyá ń tó àfa àmọ́kídísì fi mú wa náà nìyẹn ó túmọ̀ ọ dáhùn béèrè àfa tọ́ba jẹ́ pé rúkùnù ní káké Suratul Fatiha ní lámàkítàfà nàbíyù sallallahu alayhi wa sallam في الركعة الثانية الثالثة والرابعة بأم الكتاب bọ́bá ìpé rúkúnù ni ànábì ọ̀bá tí kí fátíà nìkan ní rákẹ́ lẹ́ẹ̀kẹta ní àjíjì àbíkọ̀tà dàtàkà rákẹ́ lẹ́ẹ̀kẹrin ànábì kékeré ànábì kí sura Ummul Kitab nìkan láti jẹ́ àmọ̀ pé ní eléyìí kọ́dà béèyàn fẹ́ gbọ́ yín bí faqra ma tayassara ma'aka fa hadha yufassiruhu wal hadithu yufassiru ba'duhu ba'dan wallahu a'lam. àwọn obìnrin pé kí ni islam sọ lórí àwọn tí máa ń so píìnì mọra nígbà tí wọ́n bá lóyún láti sọ pé bóyá ìdáàbòbò kan bẹ látara píìnì tí wọ́n bá so mọ́ra níbi oyún yẹn. ọlọ́run ọ̀sẹ̀ àná wa eléyìí kọ́dà ọ̀tàkù tawhidullahi azza wa àmọ́ rẹ̀ bọ́ba yìí pé ẹni ó so píìnì mọ́ra yìí ó ní àdìọ́ kan pé píìnì yìí gan mi ò ní jẹ́ kí àbúrò tèun kódà ru ẹni báyìí bọ́ba mọ̀ tó lábúdà mi ní ẹ̀kọ́ ọmọ tẹ̀lé ìjà lábúdà mi ní ẹ̀kọ́ ọmọ tẹ̀lé ìjà jàre yìí torí èèyàn ò lè kúrò nínú islam ibn taymiyyah rahimahullahu ta'ala sheikhul islam ibn taymiyyah ni man sábàtà islam hu bi لا يزيل عنه إلا بيقين بل لا يزيل عنه حتى تقام عليه الحجة وتزال عنه الشبهة ní kúkúrú ni pé mo fẹ́ ká mọ̀ pé kíní burú dédé pé kódò ó lè sọ̀rọ̀ di kẹfẹ́rí lẹ́yìn bá gbà pé pínlẹ̀ ọ̀hún gan-an ló lè saburú àbí ló lè mú orí kan wá àmọ́ kéèyàn tó wá pé lámọ́yé tó lo pínlẹ̀ yìí ti di kẹfẹ́rí ó dìgbà tá a bá ṣàlàyé fún pé ǹjọ́ péènì tó so mọ́ra yìí tó sì gbà bẹ́ẹ̀ pé péènì yìí lẹ́yìn ọlọ́run ó lè tú òun lé àbó lè dè òun mọ́lẹ̀ kọ́ra bẹ́yẹn bá bá a dé bí yìí ó ṣe kèfèrí sọ́lọ́run o ọlọ́run kan sọ wá ń bẹ̀ nípa báyìí ẹ gbogbo ẹni tí ń bá ń ṣe báyìí ẹjẹ́ á mọ̀ pé ó burú jáì kọ́ tako tàwùsíìdù ọlọ́run ìmọ̀ ọlọ́run ọba lọ́kan tọ́lọ̀ ni òun ló lè pé kí nǹkan ó fìyàn òun ló sì lè túyàn lẹ̀ tó bẹ́lẹ̀ ìtumọ̀ ni. ẹlẹ́kọ̀ọ́ bí ń dọ́ wà ní opó tí ó lè ti hajj. ọlọ́run san ilé dáadáa wọ́n ní ẹ̀ńtọ́ wà nínú opó ó lè lọ sí hajj bí ní pé kò lè lọ hajj torí pé ìtumọ̀ opó kíní jẹ́ opó pé kọ́sẹ́kù nínú ìlú ọkọ rẹ̀ wa kò sì gbọ́dọ̀ jáde àfi bá jẹ́ ẹnu tí sẹ́yìn ẹ̀sẹ̀rí àìsílámù fààyè lẹ̀ torí ọlọ́wọ́ sáfà lẹ́sẹ̀ dáadáa àwọn míì máa ń sì gbọ́ ìyẹn wà ní opó kò pé kò gbọdọ̀ jáde rárá o ntọ́ bá jẹ́ làlúrí lápèjú oníṣẹ́ ìyẹn wà ní opó kò sí ntí ọbẹ̀ wà ntí ọbẹ̀ ó sì ní ibìkan tí ó lọ tí wọ́n fún ní ntí ọbẹ̀ tún láàsì ọ̀pọ̀lọ̀ lọ. àmọ́ lẹ́yìn ilé ìyẹn gbogbo ntí ìbá ṣe làlúrí ìyẹn ọgbọ́dọ̀ wà ní opó kótó wa kó ń lọ sí hajj àbí lọ sí umra àbí wọn ṣe yàwó àbúrò mi níbi kan lẹ́kọ̀ọ́ àbí nǹkan kàrà so bó ti gbọ́ ni. Assalamu alaikum ìbéèrè tèmi ni pé um, níbi tí mọ́ṣáláṣí bá jẹ́ pé wọ́n ti ń kí ìrìn tí wọ́n àti especially sóbè tí wọ́n ń kọ́mọ alukùnú tiẹ̀ tá ń ṣe jẹ́jẹ́ ṣé tẹ́yìn bá kí ìrìn rẹ̀ ṣe ó ní wọn. Eh, kò léwu àkọ́kọ́ èmi eh, dáhùn sí ìbéèrè yìí nù eh, pé mọ́sálásí tìyẹn bá ti ń kírun ah, tó ṣe pé ní gbogbo ojúmọ́ ayé àwọn ò ṣe wọ́n ṣe kùnọ́tù wọ́n ó sì ṣe jẹ́jẹ́ kùnọ́tù ṣíṣe jẹ́jẹ́ àti ṣíṣe jákè kò sí ìṣe ọ̀tọ̀ náà mẹ́ àmọ́ kùnọ́tù ṣíṣe jákè dáa ju jẹ́jẹ́ lọ torí pé kùnọ́tù ṣíṣe jákè ó fáwọn tí ń bẹ lẹ́yìn láǹfààní àti máa ṣe àmì inú súnà nẹ́bùtà ọ̀sán làǹfààní fọ́nà lórí ìrún lànà ọlọ́run ti pa ọ́ láti pé bá a bá ṣàdúrà débi gbogbo orí lọ́gbọ́dọ̀ àléhìn wọ́lẹ̀ dọ̀ọ́lí ọlọ́run ní kọ́dà lórí ìrún ẹ̀sìn kínní ọ̀sẹ̀ àmì ìmáàmù ń ṣàdúrà ẹ̀yẹn ìsàmì ní o ti ta jù pé o fi kù náà kó fi jáde àmọ́ kìí ṣe pé kéèyàn bá wa wí jẹ́jẹ́ ìrún rẹ̀ bàjẹ́. ẹ̀ẹ̀kejì ni pé kéèyàn máa wá jẹ́ pé gbogbo àṣùbà àláyé kó fi fẹ́ ìtọ́jú olókùn náà pé bá a bá sì ké kùnúùfù ìrún òpó eléyìí náà kò bá mu. alábọ̀ muhammed sallallahu alayhi wa sallam yìí máa ṣe kùnúùtù láwọn àsìkò tí mùsùlùmí bá níbi kùnúùtù. nítorí pọ̀pọ̀lọpọ̀ gbọ́n tí ń jẹ́ kùnúùtù yìí ló fi dàbí ìgbà tó pé ní àbí dandan àbí káká máa yún gbogbo àṣùbà. ìgbà táwọn akánábọ̀ muhammed sallallahu alayhi wa sallam máa ṣe kùnúùtù ìmọ̀ láwùjọ mùsùlùmí bí wa àbáwọn mùsùlùmí ọmọ ìyá rẹ ti ń bẹ ń bò mí ẹwọ́n ti ń ṣẹlẹ̀ ń Filistin láti bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹta àárín màmú kankan máa ṣe kùnúùtù àsìkò kùnúùtù gan ni pé ẹ̀fàdó àràn wọn lọ́wọ́ kọ́dà ẹ̀bẹ̀ lọ́n lórí àwọn tí ń fara nípa pé bóyá tí ìmọ̀ọ́mọ́ tó bá ti mú àwọn sọ̀rọ̀ kan ní ádà tó bóyá àwọn sọ̀rọ̀ tó yẹ màkà ilé báwọn kò bóyá irú àwọn jùmọ̀ ní àwọn ìran àìdì dẹ́ta máa kí dẹ́ta aláǹkà ó máa ka àwọn sọ̀rọ̀ kankan lọ níbẹ̀ títí àwọn náà kan lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣe káró àwọn sọ̀rọ̀ yẹn níbi àwọn ọ̀nà kọ̀ọ̀kan náà dáná níbi sọ́tù jùmọ̀ àmúna ti kú Yeah? Okay. Uh, eléyìí tí a sọ ní ọ̀rọ̀ ìrun wákàtí márààrún lójoojúmọ́ gbogbo ní tí a bá ṣe á gbé lórí sọ́lú kàmárọ̀ àìtùmọ́ ní òsọ́lú èyí ò la ní kọ̀sẹ́rì kan pé bá nàbí bá fẹ́ ká tùbá gbogbo àtùbá ká nàbí fi kí gbogbo ọdún ká nàbí fi kí sùúrà ti fi kí bàbá ká yìí lá sùúrà ti fi kí ni bàbá kí magrebi súrà ti fi kì ní kò kankan fi la ní ọ̀dà àmọ́ ìsẹ́yìn béèrè yìí nǹkan míì ni àwọn àrùn míì ń bẹ̀lẹ́ ẹ̀wọ̀n kan anabi láwọn súrà ti máa fi kì inú súnà ni kéèyàn máa lo àwọn súrà náà yàtọ̀ wọn. rí àwọn àrùn wọ̀nyí kí ni bí irun jimá irun méjèèjì kódà pé kan anabi máa ké sóra kala irú lápẹjúwe nísìnyí anabi máa ké suratul A'la àti suratul Ghashiya bàtí láwọn ayédè àti jimá mi anabi máa ké mi èyí wọn náà fẹ́ ń tọ́ka pé káwá dún ní mọ́pẹ́ kankan láàmú ọ̀sẹ̀ kọ̀ọ̀pá àmọ́ pàtàkì jùlọ ìta aṣọ ni pé wákàtí mara àrùn ṣe ó ti dàtà ládùúgbò tí wàá ń bì pé àwọn àrùn kọ̀ọ̀kan ló ti ní súra tiẹ̀ tí wọ́n adájú gbà tó ipá bí ń bẹ nínú sọ́ra kan àbí nínú ètò ìlú màá ní pé bí wọ́n bá kí ìsáyìí nísìnyí lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí wà dùhà àti alhamdulilayi irú èyí wọn là ń kó kọ̀ bá mi bẹ́ẹ̀ ṣẹ̀dá kan. àtọ́gbà Muhammad sallallahu alaihi ọkọ wa pé láti ibi tó ti bẹ̀rẹ̀ láti sóràtù táǹpẹ̀ ní fàwásílù látọ̀rí sóràtù kọ́ọ̀p tó fi dé sóràtù náà anábìnrin lọ da gbogbo ìtàn ọba lè ké ń bẹ̀ fọmọ fi kí ẹ̀rọ fún àwọn jàmá. ó kù ọ̀kan nínú tí ọ̀pọ̀lọpọ̀ tí súnà tó ti fẹ́ parẹ́ kágbìyànjú àti ìyè àwa ìmáàmù ẹni tí máa ń kẹrin mọ́sálásí ní àárọ̀ ọjọ́ jimá tọ́lọ̀ ní sóràtà nábì máa fi kásùbà ọjọ́ jimá yàtọ̀ fásùbà gbogbo ọjọ́ yòókù eléyìí náà ọ̀sẹ̀ àdá tí kò sì fẹ́ máa parẹ́ ẹni ọlọ́run bá fún yọ̀ǹda nù ìmáàmù yóò gbà ládàá ẹjẹ́ àwọn èèyàn mọ̀ pé súnà nẹ́bì ni bọ́bá dijọ́ jimá anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ní sáraka alákọ̀ọ́kọ́ bọ́bá kí fati àtàn anábì ó kéke ni alif lamin asajida bọ́bá jọra kẹ́ ẹlẹ́ẹ̀kejì bọ́bá kí fati àtàn kí ni ó ké ẹ́ suratul insan hal ata ala al insan kí ni mẹ́lẹ̀ dáa ẹ jẹ́ ká mú eléyìí náà kájà àwọn èèyàn máa mà wípé inú sunna nàbà muhammad sallallahu alayhi wa sallam هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين náà àwọn ọmọ ìyá ló ní kí a fún wa ní sí àǹjẹ́ látẹ̀kọ̀ fún wákìdùn nìkan sí àwọn ìṣẹ̀lẹ̀